كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وأزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقفون وبعدد الله سبحانه وتعالى وباتي أتوكو يجوكو واني أروي láti tàná sí ìmọ́lẹ̀ sígbésí ayé wa pẹ̀lú òfin ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala pẹ̀lú àníyàn àti fi wá ojúure rẹ̀ àti wá sísúnmọ́ rẹ̀ torí wípé ìwá ojúure ọba adẹ́dà Allah subhanahu ìwá sísúnmọ́ rẹ̀ nìkan ó ní ẹ̀dá ń fi máa ń jèrè láyé ń bí tí ó dẹ̀ fi jèrè ní gbangba ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama kí ọba dẹ́dẹ̀ Allah subhanahu wa ta'ala kọ́ má ṣàṣe ní ìrọ̀rùn fún wa kó jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú wa láyà torí àwọn oríṣiríṣi ìbéèrè tó jẹyọ lórí níta sọ̀rọ̀ lé lórí ní ọ̀sẹ̀ tó kọjá àti pàtàkì rẹ̀ dájúdájú. Dájú, ablution alwala májẹ̀mú ni fún ìrun kí ni túmọ̀ májẹ̀mú ṣẹ́rùtù mina shurut kìí ṣe pé inú òun lọ́wà á mú wá ká tó bẹ̀rẹ̀ ìrun ni tí ò bá ti sí kò síhùn èyí ni wípé gbogbo tó bá ti jẹ́ májẹ̀mú a gbọ́dọ̀ péwọ́ rẹ̀ ká tó bẹ̀rẹ̀ tí ó jẹ́ májẹ̀mú lé lórí tó jẹ́ pé táà bá ti mú wá o kò sí nǹkan àfi tí nǹkan mìíràn bá wọ̀ torí gẹ́gẹ́ bá ṣe sọ síwájú nǹkan lè ṣẹlẹ̀ tó jẹ́ wípé èyí kí òun má bọ̀ torí pàtàkì rẹ̀ kò sómi kò sí ọ̀nà tí èèyàn gbà ṣe tẹ̀ mọ́ àsìkò òrùn dẹ̀ ti tó tí ò bá dẹ̀ kírun àsìkò òrùn ọ̀bọ̀ kó kírun ẹni àwọ̀ ọ̀ràn yẹn nílé lórí lálùwàláwò onítẹ̀ẹ́ mọ́mú kò ní ọgbọ́dọ̀ kírun but àwọn arúgbó yìí ọwà nádẹ̀fù mọ̀pọ̀ kì í wọ́pọ̀ àlùwàlá pàtàkì kì í ṣe fún ìrun nìkan torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní inna ummati yud'auna yawm al-qiyamah ghurran muhajjalin min athar al-wudu àwọn ọmọlẹ́yìn mi ìtàfi dá àwọn ọmọ ìjọ gbìndẹ̀ al-qiyamah ó ní kíni gbogbo ibi tí wọ́n fọ̀ níbi àlùwàláhùn yóò máa mú ìmọ́lẹ̀ wá ìtàfi dá àwọn ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam mọ̀ ó fi jẹ́ pé àlùwàlá ṣíṣe ó pàtàkì kì í dẹ́ ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní walan yuhafiz ala al-wudu illa muhmila ẹnìkan yìí máa ṣọ́ kó wà nù àlùwàlá gbogbo ìgbà àyàfi òdodo kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sọ yìí pé bá ń ṣe ń ṣàlùwàlá yìí ní ọba adẹ́dàá ọmọ fi ṣe sábà bí ìfọ ẹ̀ṣẹ̀ rẹ fún wa tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá parí àlùwàlá ní bó ṣe yẹ kó ṣe tó jìṣẹ́ lọ́sọ̀rọ̀ sílá ń gbà wá Allah subhanahu wa yóò fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àlọ́sọ́lá lọ́sọ̀ ilé kì í ṣe ẹnìkan àwọn ọlá tí ń bẹ fún kíyàn wà nínú àlùwàlá ó pọ̀ ló fi jẹ́ yí pé àlùwàlá ṣíṣe ó pàtàkì gan gẹ́gẹ́ bá ṣe wá aṣọ síwájú àlùwàlá ó ní àwọn ọ̀ràn yẹn rẹ̀ tó jẹ́ pé tí ò bá sí ń bẹ àlùwàlá yẹn ti mẹ́hẹ̀ tó bá dẹ̀ ti mẹ́hẹ̀ ìrun tá a fẹ́ fi kí òun náà ti mẹ́hẹ̀ nìyẹn kòsí sírun nìyẹn ìgbà tó jẹ́ pé ṣọ́ọ̀tù ni má májẹ̀mú ni àlùwàlá tálùwàlá ọ̀bá ti fẹsẹ̀ múlẹ̀ níta àmọ́lé lórí tó jẹ́ ìrun kí ni kọ́ndíṣàn tiẹ̀ náà òun náà fẹsẹ̀ múlẹ̀ àkọ́kọ́ rẹ̀ ó ní àníyá àníyàn kìí ṣàfẹnusọ tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá ìdàníyàn wípé ah mo fẹ́ ṣe àlùwàlá sínú ọkàn èèyàn mo fẹ́ ṣàlùwàlá Allah subhanahu wa ta'ala ó pàtàkì èkejì rẹ̀ tó pàtàkì ó ní ìbẹ̀rẹ̀ àlùwàlá pẹ̀lú basmala torí wípé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ni la salata liman la wudu'a lahu kò sí òun fẹ́ni tí ò ní àlùwàlá àyàfà àwọn ìdí tá a ti sọ sẹ́yìn yẹn ẹni tí ò lálùwàlá o kò ní ìrun wala wudu'a liman lam yadhkur ismallahi ta'ala alayhi ẹni tí ò pé ó kọ ọlọ́run ọba Allah subhanahu wa kó tó bẹ̀rẹ̀ àlùwàlá òun náà lálùwàlá ẹ̀kọ́ ti di méjì báyìí ẹni tí ò lálùwàlá ò ní ìrun ẹni tí ò bẹ̀rẹ̀ pẹ̀lú basmala tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀ orúkọ ọlọ́run ọba òun náà lálùwàlà àwọn ètò wọn wọ́pọ̀ nínú àwọn afa ibi tí wọ́n dúró sí ni torí nasui torí ẹ̀rí tó ọ̀rọ̀ òjíṣẹ́ sallallahu alaihi ẹni tí ò bá ní basmala o tí ò ṣe bisimilá tí ò ṣe rántí ọba rẹ̀dà tí ò dákọ̀ ọba rẹ̀dà kò ní àlùwàlà ẹ̀kẹta oni ní madmada istinshaq àti istinthar but ẹ̀kan tàkọ́kọ́ tá a ṣe ní ẹnu yíyọ̀nù ó ní fífà símú àti ìfàjáde ọ̀nà yẹn ni torí jíṣẹ́ náà sallallahu alaihi àṣẹ ló pa ó ní ìzàtọ̀dáta fọmọdúnmọ́ tọ́ ọ bá ti fẹ́ tọ́ ọ bá ti ń ṣàlùwàlá o lu ẹnu rẹ nù kì í ṣe èyí nìkan òjíṣẹ́ lọ́sà sọ́lám ó ní mọ̀ntọ́wọ́dọ́ ẹni tó bá ń ṣàlùwàlá fọlìyẹ̀sítánṣẹ́ kọ́ fa omi sí mú kọ́dẹ̀ ẹni tí ó bá fi tí ì ṣomi tí ó bá fi mú nàjásà kúrò lára mathalan atọ̀ kò sómi lágbègbè àwa fẹ́ lo bíi òkúta gbígbẹ tàbí eh, igi gbígbẹ tàbí ewé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa man istajmar falyuhtar ká ṣe ní ẹ̀ẹ̀mẹ́ta tàbí ẹ̀ẹ̀márùn tàbí ẹ̀ẹ̀méje kọ́ má jẹ́ wípé even number ni kì í ṣe lẹ́yìn nìkan ẹ̀kẹrin ìfọ ojú tàkọ́kọ́ tá a kọ́kọ́ fọ yẹn ọ̀ràn yẹn ni ìyẹn ni wípé tá fọ ojú lákọ̀ọ́kọ́ omi gbọ́dọ̀ kárí gbogbo ẹ̀ tó bá jẹ́ wípé èyí tá a fọ̀ lákọ̀ọ́kọ́ yẹn omi ò kárí ojú bọ́jẹ́ márùn-ún la fọ́ tí omi ò kárí ojú kò tí ì múwọ́ ẹ̀kan yẹn náà wá tó ń túmọ̀ sí pé ni èyí tá a fọ̀hún ká tó kà á ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ kárí ojú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa fọ ojú ó gbèdé irun ti bẹ̀rẹ̀ àti ibi tí etí ti bẹ̀rẹ̀ lọ́nà méjèèjì ó fi pàtàkì wípé a gbọ́dọ̀ ṣe lè ẹ̀ka àrùn ẹni tó bá ní ùngbà ọ gbọ́dọ̀ yá dáadáa kó mi ó kàn án torí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ńgbà tó ṣe eléyìí níbi àlùwàlá rẹ̀ ó ní akadha amarani rabbi azza wa jalla bọ́lọ́run ọba mi ṣe pa mí láṣẹ ní ọba àlékè ọlá ọba tó bá bàrà jùlọ tó ń túmọ̀ sí pé kí ni ẹnikẹ́ni tó bá ń ṣàlùwàlá tí ò bá jẹ́ kí omi ó dé ìsàlẹ̀ ẹ̀ǹgbọ̀n rẹ̀ kó ṣe tàkìlìlù rẹ̀ kọ́ yà á pẹ̀lú mi kò tí ì ṣe kò tí ì mú ọ̀ràn yan fífọ ojú pẹ̀lú irùngbọ̀n rẹ̀ kò tí ì mú wá eléyìí pàtàkì nígbà tí ọmọ ya béèrè wípé àwọn kan máa ń wá tọ́ pé wọ́n tún wá bu omi míì wọ́n wá bù sí dáadáa láti fi jẹ́ kó àní bẹ́ẹ̀ ni láti mú ìṣkàl kúrò láti mú raib àìrídájú kúrò pé ah, ọkàn ti balẹ̀ wípé òun rí fọ̀ ẹ̀kẹfà fífọ ọwọ́ dé ìgúnpá a bẹ̀rẹ̀ níbi tá a ti bẹ̀rẹ̀ ọwọ́ fífọ̀ lákọ̀ọ́kọ́ a fọ̀ dé ibi ìgúnpá àní ká rọra sún sókè díẹ̀ kọ́ fẹ́ bẹ̀rẹ̀ níbi apá ẹ̀ẹ̀kan tà àkọ́kọ́ tá a fọ̀ yẹn tó ní kárí gbogbo ẹ̀ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn lélẹ́yìí ìpá orí lẹ́ẹ̀kan ṣoṣo ọ̀rá yẹn ni báwo dẹ̀ ni a ṣe pa sọ pé táwa fomi sọ́wọ́ a jẹ́ kí omi ó dé a bẹ̀rẹ̀ láti ibi tí orí ti bẹ̀rẹ̀ wájú orí a mú lọ sí ẹ̀yìn a mú padà kò múlẹ̀ kákan fi ọwọ́ pa ibìkan lára orí torí tí ọba adẹ́dà sọ ní pé famsahu bi ru'usikum ẹ parí yín kò sọ pé ẹ pa lára orí yín gbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọ̀dẹ̀ ṣe àlùwàlá bó ṣe ṣe nì gbà tó fomi sọ́wọ́ ọbẹ̀ ẹ̀ láti wájú orí ó mú lọ sí ẹ̀yìn ó dẹ̀ mú padà wá òfin jẹ́ pé ìfití ẹ̀ ṣàríkọ́ṣe lákọ̀ọ́kọ́ yìí ọ̀ràn yẹn ni etí wa wẹ̀ kó ni ó dé tí nígbà tá a bá fi pa orí tán torí pé kí ni etí òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlám ní ara orí ló wà bí ìbá ṣe pé nọ́ọ̀sì tó wà yìí a lè máa rò pé bọ́ra ara ojú ló wà torí ìgbà bá ń ṣe àdúrà sọ́jìdá pé pé. سجد وجهه للذي خلقه وصوره وشق فيه سمعه وبصره بحوله وقوته فتبارك الله احسن الخالقين awafẹ́rù bẹ́ẹ̀ gbọ̀dọ̀ rárá òjíṣẹ́ lára àfúláńsà dáyẹ̀rí rẹ̀ wọ́wọ́ ṣáàrẹ̀ wọ́wọ́ láyé ń tẹ́kọ̀ ànìláhàwá inú wọ ilẹ̀ wa àyèyí ha láti fi hàn wá wípé òfin tó dé o ibi tá a gbé sí Allah subhanahu wa ta'ala ràn yí pé kó sọ fún wa ó ní al-udhnan min ar-ras etí méjèèjì ara orí ló wà èyí ò níbi tá a bá pa eléyìí lẹ́ẹ̀kẹjọ ìfọ ẹsẹ̀ títí dé kókósẹ̀ ọ̀rá yẹn ni tá a bá wá fà sókè díẹ̀ sí kò sí tó burú ń bẹ̀ ká má jẹ́ kọ́kàn ọgbẹ kó tó di wípé a ṣe kejì tá a tó léra wọn ọ̀ràn yẹn ni kí ló dé tá a fi sọ pọ́nrán yẹn arákùnrin kan òjíṣẹ́ náà sàásánà rí ibi gbẹrẹ fún níbi ẹsẹ̀ rẹ̀ tó ń túmọ̀ sí pé omi ò débẹ̀ kí ló jíṣẹ́ náà sàásánà sọ fún òjíṣẹ́ náà sàásánà ní yahava ìwọ ẹni ìwà lọ tún àlùwàlá rẹ̀ ṣe kọ̀ wá tún rẹ̀ kí tó bá jẹ́ wípé kátó léra wọn kọ́kàn mọ́ tí gbẹ ọwọ́ pàmísìbù ni a sọ pé ẹsẹ̀ nìkan ni kọ́fọ̀ bọ̀tò jíṣẹ́ náà sàn sílámà sọ bẹ́ẹ̀ ó ní lè tún bẹ̀rẹ̀ ni tó ń túmọ̀ sí wípé ibì kan ò gbọ́dọ̀ tí gbẹ kátó fáin bá a máa ń ṣàlùwàlá a lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ní mú ẹ̀ṣẹ̀ wá tí ó jẹ́ ọ̀rọ̀ tó à mọ̀bá àrùn tí wípé ń tà ń ṣe yìí à ń fi ń fọ ẹ̀ṣẹ̀ rẹ́ lára wa nítorí òjíṣẹ́ náà sàásánà nígbà tá a bá parí gbogbo àlùwàláì á jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ débi wípé òjíṣẹ́ náà sàásánà máa pèjú ìwà wípé tí èèyàn bá wà ní ẹ̀gbẹ́ akérèmọdò tó jẹ́ pé wájú ilé rẹ̀ lọ́wà ọ̀nwáńwẹ̀ lẹ́ẹ̀márùn-ún at least lóòjọ́ ṣé ìdọ̀tí ò rí bí kan sá sí lára rẹ̀ bí wọ́n ní rárá ó ní bọ́rọ̀ àlùwàlá sí jẹ́ nù láti fi gbà wá níyànjú àlùwàlá ní ṣíṣe ní gbogbo ìgbà ó máa ń ṣe sábà bíi ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fi jẹ́ wípé ó wà nínú tí èèyàn máa ń ṣe láti fi wá ojú rẹ̀ ọba adẹ́nà Allah subhanahu wa ta'ala èkejìlá tẹ́yàmùn ọ̀ràn yẹn ní ká kọ́kọ́ máa fọ ọ̀tún apá ọ̀tún ká tó fọ apá àlàáfíà torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam oní idha labistum wa idha tawaddatum fabdahu bi aymanikum tẹ́ ẹ bá wọṣọ tàbí tẹ́ ẹ bá ń ṣàlùwàlá tẹ́ ẹ bá fẹ́ ṣàlùwàlá <coughs> ọ̀tún ni kẹ́ ẹ ti máa bẹ̀rẹ̀ àṣẹ ló mú wá lórí ilé kì í ṣe lẹ́yìn nìkan ẹ̀kẹtàlá tá a gbọ́dọ̀ mójútó tó jẹ́ ọ̀ràn àyàn fún àlùwàlá ó ní dúróòkù ìmáa fọwọ́ gbòó ká fọwọ́ gbóhùn pàápàá jùlọ ẹni tí ó bá ní irun tí ó pọ̀ dáadáa pàápàá jùlọ síwẹ̀ ibi àwọn ọmọ àkàsẹ̀ àti ìka ọwọ́ ká máa tọwọ́ bọ̀ ká máa yá ká máa yá ọ pàtàkì súnà àlùwàlá èyí tó jẹ́ pé tá a bá ṣe é kò bàlùwàlá jẹ́ ṣùgbọ́n tá a bá ṣe é ó mú kí àlùwàlá wa ó tù ọ́ ní ìkìmí àkọ́kọ́ rẹ̀ asiwak ìmọ̀ lo orin pákò ni tá à ń rí láti jẹ̀bú àbí à ń rí mi náà tí ṣe pákò ìdí àbí omi náà wà àyàn àbí but èyí tí à ń rí tọ́jẹ́ yí pé ó wá láti ìpìlẹ̀ ibi tọ́rọ̀ ti wá lọ́hùn ó ní kí ni siwak siwak ló náà gbogbo orin ò ní siwak bọ̀dé tá à ń rí lọ́hùn ó ní orúkọ tí wọ́n ń pè ara igi tí wọ́n ti ń wà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wa alaikum salam ó ní lawla an ashqa ala ummati la amartuhum bẹ̀síwáàkì ẹ̀ńdà kúlẹ̀ odò tí ìbá ṣe pé kí n má fara ni àwọn ọmọlẹ́yìn mi ni ìbá pa wọ́n láṣẹ wípé kí wọ́n máa rún orin ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ ṣe kí ni tí wọ́n bá fẹ́ ṣàlùwàlà nínú ẹgbà wa mi ó ní lawla anna shaqqa ala tí ìbá ṣe wípé kí n má fara ni àwọn ọmọlẹ́yìn mi la amartuhum bisiwak ẹnda kulli sọlat ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kírun ẹni tó wá gba hadithi wa zayd bin khalid ajuhani ẹgbẹgẹrẹ tirẹ̀ ní máa fi orin sí ibi tí máa fi sí ni kìí ṣe baba salabi irú tèmi báyìí tọmọ níwọ̀nba tí ọ̀rá fi sétí tí wọ́n bá ti ṣe ìkọ́ọ̀mà yóò mú kúrò ń bẹ̀ yóò ń yóò wá dá padà síbẹ̀ ìmáàmù Bukhari ó ní kò sí tó ṣe àlàyé hadithi yìí tó bí ẹni tó gbà wá bó ṣe lò tó fi hàn wáyìí tó ń túmọ̀ sí pé yáni. Yani, táwọn àfáà aládìsí máa sọ pé àrọ́wì adúrọ́ àbí máa rà wá ẹni tó gba ọ̀rọ̀ wá ọgbọ́n tó gba ìwà yé ju ẹnikẹ́ni lọ nítorí eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn sàábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ní Medina wọ́n máa ń rìn ká ní gbòòrò pẹ̀lú orin wọn níbi ọ̀gẹ́gẹ́rẹ́ tí wọ́n ni torí kó lè fi rọ̀ wọ́n lọ́rùn láti lò tí àsìkò òun bá ti tó tàbí àsìkò àlùwàlá gẹ́gẹ́ bó ṣe wà nínú Tuhfatul Ahwazi ti àfáànlá al-Mubarakfuri rahimahullah rahmatan wasi'a tó fi ṣe àlàyé Sunan Tirmidhi kí ọlọ́run ọba kọ́ bá yọnu sí náà ìfọwọ́ nípìnlẹ̀ àlùwàlá ká kọ́kọ́ fọ ọwọ́ ná bàtà bá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá súnmẹ́nì ẹni tí irun rẹ̀ ò pọ̀ tó jẹ́ pé fẹ́sífẹ́sí ni tó náà wá bomi sí tó ń gbó súnmẹ́nì láti fi tẹ̀lé àṣẹ̀wọ̀n ọ̀ṣà wọn pé ilà wípé irun rẹ̀ pọ̀ kó omi fi kàn án kò sí ń bẹ̀bọ̀ ó fi tẹ̀lé ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni ẹ̀ẹ̀kan tó ṣe pẹ̀lú mi rẹ̀ gan ó ti ká. súnà kẹrin òní àtẹ́flẹ́ẹ̀ fìlọ́gọ́sì ìmáṣẹ́lẹ̀ mẹ́ta mẹ́ta súnà ni tá a bá ṣe lẹ́ẹ̀kan tó kárí ó ti mú kú bọ̀ títẹ̀ kan yẹn ò bá kárí èkejì gan ò tí ì di súnà o ẹ̀kẹta gan ò tí ì dòun tí ò bá kárí torí wípé kí ni ntaafika kò tí ì sí mbẹ torí pé kò tí ì pé na eléyìí pàtàkì na ẹ̀kẹrin àdúà ṣíṣe lẹ́yìn àlùwàlà súnà ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé máa mi kò sí ẹnìkankan nínú yín min ahadin يتودع فيبلغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمد رسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء أو كما قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم òjíṣẹ́ náà sálàm ní kò sẹ́nì kankan nù tó ṣe àlùwàlá bó ṣe yẹ kó ṣe ó wá pé àlùwàlá tán ó wá ṣe ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu gbólóhùn tó ṣe yẹ lásán lẹ̀kùn àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ wà ní ṣíṣí ilẹ̀ èyíkéyìí tó bá wù ú ni kó gbà náà ló fi jẹ́ pé súnnà yìí kìí ṣe téèyàn máa fi para ẹ̀karùn-ún sọ́látù rak'atayn ala al-aqall ba'dahu bó ṣe lè wù kó kéré tó kíyàn múra súnà rákà méjì wá tó bá ti ṣe àlùwàlá tán torí pé kí ni hadithi sayyidina abu huraira radiyallahu anhu ó ní òjíṣẹ́ lọ́sọ̀lá alásìlám sọ fún Bilal wípé nígbà táwọn kí irun àsùbáàtà èyàn nígbà tí nígbà wọn ká àsùbáàtà lẹ́yìn ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀lá alásìlám ń ṣe mọ̀nájà bí rọ̀bẹ́yì òjíṣẹ́ lọ́sọ̀lá alásìlám wá ní yá Bilal ìrẹ Bilal sọ fún mi kí ni tí ó hàn jù ní tó o máa ṣe nínú ẹ̀sìn tá a sọ wípé nǹkan yìí o ọ̀tẹ̀ǹpẹ̀lẹ̀mọ́ nínú ẹ̀sìn yìí lọ máa ń ṣe jù kí òjíṣẹ́ náà sáà sílámù wá fi máa báyìí ọ wá sọ ìdí tó ń fi ń béèrè ọ̀rọ̀ yìí ọ sọ fún Sayyidina Bilal radiyallahu anhu ajma'in ó ní torí wípé mò ń gbọ́ ẹsẹ̀ ìró ẹsẹ̀ bàtà rẹ tí ń kọjá níwájú mi nígbà tí mo wà lálẹ́ jẹ́nà ìyẹn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó mú òjíṣẹ́ lọ́sàá islam tó mú tọ́ rẹ̀ náà Allah subhanahu wa ta'ala ìgbà tó ṣà òjíṣẹ́ lásà sálàm lẹ́ṣàtàn in tí ò fẹ́ dákan rí ọwà fún kí ni kó ọ wà láyé ṣùgbọ́n kó rí àlìjánná àti tí múyàn wọ̀ kó fi ṣàlàyé rẹ̀ fún wa kó fi jẹ́ wípé ẹni tí ò ń fún ara rẹ̀ lọ́wọ́ kọ́láwọn yàrá yorùbá burúkú ló fi jẹ́ pé ó sọ ọ̀rọ̀ tó sọ ó ní mí sùntánpo òye ìwà fún mi Jibril dúró níbi àtàrí mi alayhi salam Mikael ó dúró níbi ẹsẹ̀ mi wọ́n wá ń bára wọn jíròrò ó ní sọ wa gbọ́rọ̀ ara rẹ̀ ṣe jẹ́ kó fi lè bá a mà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n wá ń fún un lákàwé pé àpèjúwe rẹ rẹ Muhammad sallallahu alaihi wasallam ó dàbí ọba tó àgbàlá tó wá mú ààfin tó fi sínú àgbàlá nínú ààfin yìí ọ wá fi àwọn nǹkan mèremère síbẹ̀ ọ wá rán olùpèpè wípé kọ́ máa pe àwọn èèyàn wá ẹni tó bá jẹ́ pé yóò ra gbàlá wọ̀ ẹni tó bá wọ àgbàlá yóò dá àfin ẹni tó bá dá àfin gbogbo àwọn nǹkan mèremère inú rẹ̀ yóò rí jẹ yóò rí lò yóò dẹ̀ gbádùn ẹ̀ àkèjúwe tí wọ́n fún un. ó ní ọba táwọn wí huwa Allah subhanahu wa ta'ala àgbàláhùn ó ní alíslam ààfin táwọn sọ yìí òun làlẹ̀ jẹ́nà wa anta mahaya muhammad sallallahu alayhi wa sallam sọ wá rí ìrẹ́ ìrẹ́ muhammad sallallahu alayhi wa sallam ìwọ ni ẹni tọ́ wọn wípé kọ́ lọ pèpè ẹni tó bá jẹ́ pè rẹ yọ gba Islam ẹni tó bá gba Islam yọ ra lè jẹ́nà wọ̀ ẹni tó bá ra lè jẹ́nà wọ̀ nǹkan nù rẹ̀ nǹkan yóò ṣe kí ni yọ jẹ́ gbádùn rẹ̀ bí mo fún mi mo kálàfà tó ń túmọ̀ sí pé kí ni ẹni tí ó bá jẹ́ pè rẹ kí ni ó ṣẹlẹ̀ kò ní gba Islam ẹni tí ó bá gba Islam ńkọ́ kò ní wà lè jẹ́nà dépò pé yóò tiẹ̀ wá sí kíni yóò wá rí ti ń bẹnu rẹ̀ jẹ. Allah subhanahu wa ta'ala ó fi gbogbo eléyìí hàn òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tó jẹ́ pé kò sí nǹkan kan tí ó mú yàn rálì jẹ́ wọ̀ tí ò ti ṣàlàyé rẹ̀ kò sí nǹkan kan tí ó máa yẹra fún náà tí ò ti ṣàlàyé rẹ̀ kọ́nà ọ̀yà àyànà rẹ̀ kọ́fà àlùjẹ́ náà tawálọ̀ rẹ̀ bàtọ́ wá bẹ́ẹ̀ lọ́wọ́ Bilal òjọ́lá ánìwò lè iná Sayyidina Bilal wá sọ pé ìrìn kankan tí mo máa ń ṣe nínú ẹ̀sìn tó jẹ́ pé mo dún nímọ́ tí n yẹ fi falẹ̀ ju nǹkan kan lọ gbogbo ìgbà tí mo bá ti ṣàlùwàlá fi sáàtì fi sáàtì lẹ́yìnlẹ̀ àwòlàhá ojú òru nígbà kan lóòru ni tàbọ̀sán ni illa salaitu bi dhalika tuhur ma kutiba li àlùwàlá ń wo ń ó fi ṣe ń ó kírun tọ́lọ́run bá bá yọ̀ǹda fún mi pẹ̀lú rẹ̀ alàlàkà yóò kí rákà méjì ó lè kí jù bẹ́ẹ̀ lọ tọ́ba ti yẹnà fúlà tọ́ba ti ṣàlùwàlá báyìí àlùwàlá rẹ̀ kèé gbẹrẹ fún kèé ṣàlùwàlá gbẹrẹ fún bilal ń sàlù alágbẹ̀rẹ̀ fún àlùwàlá tí máa so pọ̀ mọ́ kíni irun ni kíni súnà ntí òjíṣẹ́ lásìlá àràsálàm ṣe tàbí ntí ó sọ tàbí ntí wọ́n ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́gbọ́rù rẹ̀ tó ṣe kíni tó dẹ̀ fi òǹtẹ̀ tó fi jà. Now, àwọn kankan wá wà wọ́n fẹ́ ọ̀ràn àyàn ní táàbà ṣe kámálùwàláwà àkọ́kọ́ rẹ̀ irun ọjọ́ ọ̀ràn àyàn ní o tàbí ọjọ́ náfìlà táàbà ṣe wọ́n agbọ́dọ̀ mú alùwàláwà torí Allah subhanahu ojíṣẹ́ náà sàrà sàrà sọ pé la tuqbalu min man ahdatha hatta yatawadda ẹni tí ọba ṣe hadath èyí ni wípé ó so ọyàgbẹ́ tàbọ̀ tọ̀ tí nǹkan jáde ní ọ̀kan nínú ibi méjèèjì yẹn wájú àtẹ̀yìn tó bá ti jáde ìrun rẹ̀ ọlọ́run ò ní gbà á àyàfi kí ni àfi tó bá tún àlò àláṣe kílè kejì at-tawaf bil-bayt èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ tá a lè fi tì sọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wípé tá a bá ṣe tawaf ilé ńlá Kaaba al a gbọ́dọ̀ ní àlùwàlá torí kíni òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé at-tawafu الصلاة يعني الطواف في البيت كالصلاة في في شروطه ìmọ̀ ilé ọba adẹ́dàpọ̀ ní maka ìrún ni illa anna Allah subhanahu wa ta'ala abaha fihi al-kalam ìntọ́kàn yàtọ̀ ń bẹ̀ ni wípé ìtí ò fi ṣe mú òjíṣẹ́ náà sàlám ó rẹ̀ fún wa ò wípé ọlọ́run gbà wá láàyè a lè máa sọ̀rọ̀ nígbà tá à bá ń ṣe tawaf a lè máa ṣe àwọn discussion kọ̀ọ̀kan a dẹ̀ ti mú wá wípé ìgbà tí àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n ní àwọn ń tọpin ìmọ̀ ìjìnlẹ̀ ká fi mọ̀ pé kì ṣèsìn ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní Allah subhanahu wa ta'ala lẹ́nu wọn kò mọ nǹkan kó tó ṣẹlẹ̀ tígbà tó bá ṣẹlẹ̀ tán lọ́lọ́run ṣe máa mà á torí pé tó bá jẹ́ pé ó nǹkan kó tó ṣẹlẹ̀ ni n tí ọ̀fẹ́ kò ní í ṣẹlẹ̀ ọ̀fẹ́ jọ́ tá a bá fọpọlọ gbé e ṣùgbọ́n ọpọlọ káàfi gbé ọ̀rọ̀ ọba adẹ́dá nìkan nùsọ̀sù àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ké wọ́n nímọ̀ but kìí ṣe nínú májẹ̀mú ìjẹ́ àfà ni pé kó ní isma pé kó má ṣàṣìṣe tàbí kó má ṣìṣọ kìí ṣe májẹ̀mú ta ni ò lè ṣìṣọ tí ò lè ṣìṣe nabiyuna sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́n bá fi àwọn màláìka ṣọ ní gbogbo ọ̀nà ni kó tó ṣe tí ń bá ń ṣe lọ́wọ́ bọ́ba ti ṣe tán èyí tí ọba ṣe ìṣìhàd lórí ẹ̀ tọ́lọ́ bá ní ara Allah subhanahu wa ta'ala yóò pè padà tọ́ba yẹ pé ìjọba ènìyàn ṣẹlẹ̀ yóò pè padà gẹ́gẹ́ bí instance tá a mú wá lórí zulyedain ìgbà tí ó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam fàǹfà ṣẹlẹ̀ láàrin nínú àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bínú kí wọ́n tó kí zoro tàbí asri ìgbà tí wọ́n kírun ìbínú yìí ni òjíṣẹ́ náà sàásílà ń gbé wọn náà rákà méjì ló kí ọ̀sálámà àwọn afánlá ńlá méjèèjì rọ̀dẹ́lá ánìmọ́ ọ̀tí pé ah, bọ́bá ṣe ṣe náà ni òun lọ́lọ́run bá sáràn zòrí ẹ̀dẹ́ torí wípé ó mọ̀ yìí ẹnu ó mọ̀ yìí ò ní kó lórí tí ì bá sòdodo la tajtami'u ummati ala ad-dalal ẹ̀wùmọ̀ mi ò ní panupọ̀ lórí àná bóyá dẹ́yìn ó béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sàn àṣìlá ó ní wọ́n ti dírun kù ní àbọ̀ gbàgbé à àwọn kan ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn eléyìí tún fẹ́ já mi lójú àwọn àfáà méjèèjì wọ́n bẹ́ dànù òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́làm ní wọn ò dẹ́rùn kù mi gbàgbé zórí ah! ẹ̀dẹ́ ní ọ̀kan nínú rẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní tí wọn bá ti dẹ́rùn kù ó ti gbàgbé rákà méjì lókè òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́làm sọ ìbẹ̀rẹ̀ ìsma ẹni tí sallallahu alaihi wa sallam tó yẹ pé gbogbo nǹkan lọ́lọ́run ọba fi ní ti dáadáa ó béèrè lọ́wọ́ àwọn jama ṣé n tí zúrí ẹ̀dẹ́ ìní ń sọ sódodo ni wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló sọ wọ́n ní ká dìde ká mú rákà méjì tó kù wá wọ́n wá ṣe sọ́júdà sáàrù wọ́n ṣe lọ pé àwọn àfáà méjèèjì wá láti tàbí yáàni eléyìí ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún umma náà gbogbo nǹkan wọ̀nyí wọ́n ń jẹ́ tí a máa fi ṣe àríkọ́ ọ̀ṣẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ní ọ̀rọ̀ sísọ níbi tawaf ó ya tawaf sọ́tọ̀ níbi ìrun ṣùgbọ́n nǹkan yòókù o bákan náà ni pẹ̀lú tó ń túmọ̀ sí pé májẹ̀mú rẹ̀ tó jẹ́ kí ni àlùwàlá ọ̀ràn yẹn ni ìgbà tó jíṣẹ́ náà sàásánà bó ṣe ń wọ mọ́ká gbàrà báyìí tó fẹ́ ṣe tawaf mọ́tà bàdà bíi kí ló bẹ̀rẹ̀ pẹ̀lú àlùwòtó àlùwàlá lọ́kọ́kọ́ ṣe kó tó bẹ̀rẹ̀ kó tó di pé yóò ṣe tawaf ó dẹ̀ sọ pé khudhu anni manasikakum ẹ mú ní ọ̀tọ̀dọ̀ mi bẹ́ẹ̀ ṣe ṣe hajj bí mo bá ṣe ṣe yìí ní kẹ́ ṣe ṣe náà àwọn kankan wá wà tó jẹ́ pé tá a bá fẹ́ ṣe kìí ṣọ̀ràn àyàn ṣùgbọ́n yustahab wọ́n fẹ́ afẹ́ ká ṣe àlùwàlá pẹ̀lú rẹ̀ torí kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó bá fẹ́ ṣàwọn nǹkan yìí ìsábà máa dún ní málùwàlá عند ذكر الله سبحانه وتعالى طبعا في شيء ذكر تريد بكني أتى النبي صلى الله عليه وآله وسلم وجيش نظر سنة هو وهو يبول أنت فسلم عليه أهل أصحابه وكان هنا عن صحابه ما سلام سجيش النبي صلى الله عليه وسلم فلم يرد فلم يرد عليه حتى توضأ òjíṣẹ́ náà sàásálàm kò dá lóhùn kò dáhùn sálámà yẹn sàmọ̀ pé dídáhùn sálámà kí ni ọ̀ràn yẹn ni kò dá àfìgbà tó ṣàlùwà látàn thumma tazara ilayhi ọ wá sọ ìdí fún ó fún ní ọzọ excuse tóun ò fi tètè dáhùn sálámà yẹn ó ní inni karitu an adhkura Allah illa ala tuhur àkọọ́lẹ̀ ala tuhara mo kórìíra ni kí n ṣe ìrántí ọlọ́run ọba àyàfi pẹ̀lú ìmọ́tótó ẹ̀yìn tẹ́tù tẹ̀sílẹ́m díkẹ̀mì náà ló fi jẹ́ pé nínú ẹgbàá wa mi ìgbà tí wọ́n sálámà sí báyìí torí pé sísàlù alápẹ́ kí ló ṣe ó ṣe tẹ́ mọ̀ ó fara ó fọwọ́ pàgànà ó ṣe tẹ́ mọ̀ ó dáhùn eléyìí ló fi ń hàn wípé yàní mustahab ni Inde kulli salat gbogbo ìgbà tá a bá fẹ́ kírun alálùwàlá o tẹ́lẹ̀ o ṣùgbọ́n torí gbólóhùn tó sọ wípé láwùlà ànàṣọ́kọ̀ àlà ummati la amartuhum bi udu inda kulli salat bí ìbá ṣe pé kí n má fara ní àwọn ọmọlẹ́yìn mi ìbá pa wọ́n láṣẹ pé kí wọ́n máa ṣe àlùwàlá ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kírun. Ibn Umar radiyallahu anhuma ó ní lam yushaqqa alayya kọ́ ara ò ní èmi o so kò sí ìhun tó fẹ́ kí yóò ṣì yàlọ́ àlà láti fi tẹ̀lé rọ́gbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam inda kulli hadath ó fẹ́ kírun ó kírun ó fẹ́ ṣe anything ó ṣe anything but mujarrad wípé àlùwàlá rẹ̀ ti já ó tètè wá opportunity láti wá àlùwàlá ṣe é lẹ̀ Eh, àwọn afáwa wọn ní wọ́n máa ṣàlùwà ládé wákàtí náà èyí ni pé wọn ò kò dìgbà tí àsìkò òun bá tó òun ti ẹbá rẹ̀ dìílẹ̀ nínú àlùwàlá ń tiẹ̀ mustahab lélẹ̀ sunna ni alwudu inda hamlil mayyit tí èèyàn bá gbé òkú kó ṣe àlùwàlá torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ wípé managasẹ́lẹ̀ mayitan ẹni tí ó bá wẹ òkú fẹ̀lẹ̀tẹ́sẹ̀ kó náà wẹ̀ wọ́n mẹ́ni hamalahu fẹ̀lẹ̀tẹ́wọ́dà ẹni tó bá gbé e, kó ṣàlùwàlá gbogbo eléyìí alẹ́rẹ̀ istihbab ni èyí wípé n ta ni kìí ṣe wípé ọ̀ranyàn alwudu liljunub idha nama duna al-iktisal èèyàn súnmọ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n kò ara ò gbé pépé láti wẹ̀ kó tó sùn súnà ní wípé kó ṣàlùwàlá kó tó sùn yóò fọ abẹ́ yóò ṣe àwọn Pirambu àlùwàlá tá a ṣe ní kátó wẹ jùnúbù yẹn yóò lọ sùn bẹ́ẹ̀ súnà ni bí ò bá ṣe bẹ́ẹ̀ tó bá sùn láì ṣe léyìí kìí ṣaburú but òjíṣẹ́ náà sàásàlám recommend pé ká ṣe léyìí pàápàá jùlọ àdúgbò lè iṣẹ́ àlùwàlá fún ẹni tó wà ní junub tó bá fẹ́ jẹun. torí hadith tó wá wípé kánà rasulullah sallallahu alayhi wa alihi wa sallam idha kánà junuban tó bá wà nínú junub farada an yakula tó bá fẹ́ jẹun aw tàbọ̀ fẹ́ sùn tawadda wudu'a lis-salat wudu'ahu lis-salat ìyí máa ń ṣe àlùwàlá àlùwàlá àrùn nínú ntọ́tún jẹ́ mustahab na sunna tíyẹn lè tíyẹn máa ń ṣe àlùwàlá sunna al-mu'awada lil-jima' èyàn ti súnmọ́ ìyàwó èèyàn lákọ̀ọ́kọ́ agbára tún gbé ó fẹ́ ṣèkejì kò tún ṣàlùwàlá kó tó ṣe kejì yẹn bóyá tún fẹ́ padà míì kó tún ṣàlùwàlà kó tó ṣe yìí súnà ni nínú àwọn fọ́rá ìdí rẹ̀ ni wípé yìí máa jẹ́ kí agbára padà bí ọ̀tún ọ máa ń mú kára yá sí dáadáa ọlọ́run àdẹ̀ alwudu indal qayy téèyàn bá bì kó kó ṣàlùwàlá kó tún àlùwàlá ṣe torí àdìs tó wá wípé anna Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam qa'a fa aftara wa tawadda ó bì ó ṣínú ó wá àlùwàlá ṣe náà wal wudu man akala man massatu an súnà ni ẹni tó bá jẹ nǹkan tí a sè tàbí ń tá a sun tó fìlì wípé kó tún àlùwàlá rẹ̀ ṣe torí ó wáyé pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé tawadda'u mimma massatin nar ẹ ṣe àlùwàlá látara jíjẹ tí iná bá kàn wa inda an tí èèyàn bá sùn fẹ́ sùn kó ṣe àlùwàlá kó tó sùn nínú tí súnà encourage ni gbígbé Quran tá ká ṣe àlùwàlá tá bá gbé Quran èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ ò ní wípé kì í ṣe ọ̀ranyàn but súnà ni. Uh ní ṣókí àwọn nǹkan tí kìí ṣe ọ̀ràn àyàn kan ṣe àlùwàlá lélẹ́rí but tá a bá ṣe é a fi gba aláàdá a fi ṣe àlékún gbígbọ́ rẹ̀ ní eléyìí àwọn kankan wà tó máa ń ba àlùwàlá jẹ́ nawaqidul wudu àwọn tó jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ àlùwàlá ti bàjẹ́ àfi ká tún ṣe ma kharaja min sabilai ntọ́ba jáde lójú pọ̀nà méjèèjì alkobol wa dubọ̀ abẹ́wájú àti tẹ̀yìn mimbawol ọjẹ́ tọ̀ni àwòmọ̀dí àwòmọ̀ní àwògá ìtàwòrẹ́ ọjẹ́ ìtọ̀ni ọjẹ́ màdíyìn màdíyìn èèyàn ń ìmọ̀ ó ronú. ìgbádùn pẹ̀lú ìyàwó rẹ̀ abẹ́ bẹ̀rẹ̀ sí tutù ọ bẹ̀rẹ̀ sí jáde lọ́gbọ́lọ́gbọ́ precoital eh, eh, ọ̀rọ̀ ajáde ìyẹn ṣe yá gangan fúnra ara rẹ̀ eléyìí eléyìí ó kàn wà ní lọ́gbọ́lọ́gbọ́ Allah subhanahu wa fi ṣe atọ́kùn. fún mani ìfúnra rẹ̀ kó fi mú àjọṣepọ̀ láàrin lọ́kọláya láti fi mú ìrọ̀rùn wá na tọba ti jáde látara pé ọkùnrin rorí pẹ̀lú ìyàwó rẹ̀ tàbí ṣáwa anything of that ọba àbàlá jẹ́ àwọn mani tàbí mani gan fúnra rẹ̀ mọ̀tádá. ọ̀rẹ́ mọ̀tàdù ọjẹ́ ń tá a mà pé bí ohun máa gbà jáde nì látara wípé ó súnmọ́yàwó rẹ̀ tàbọ̀ báyàwó rẹ̀ ṣeré <coughs> kan ó wà dàmíra tàbí àwọn kan wà àwọn kan máa ń pè ní bí ojo tí wọ́n ti rí nǹkan bẹ̀rù tàbí ìjayà báyìí yóò dàmíra eléyìí gairu mu'tada kìí ṣe is not normal ọba àlùwàlá rẹ̀ jẹ́ but kò ní wẹ̀ torí pé kìí ṣe ọ̀nà tí gbà wá ní tiẹ̀ ìdí tí máa fi ń wá ní tiẹ̀ yìí fi wá wọ́n ní nǹkan ti jáde àlùwàlá ti já but kìí ṣe pé yóò wẹ̀ now but èyí tó jáde látara pé ọ̀nà tá a mọ̀ pé ń gbà wá yálà ó súnmọ́ ìyàwó rẹ̀ ni àbí kò tí ì súnmọ́ ọkàn ìṣeré lọ́nà tàbóòrò kankan ìyàwó rẹ̀ kò tiẹ̀ rí ara dìde débi wípé kó tó ara rẹ̀ nǹkan ti jáde ìyẹn ń tiẹ̀ yóò wẹ̀ ẹ́ àlùwàlá rẹ̀ lè ti dà ọ̀rẹ́ tàbí èso tàbá rí gbogbo ń tá wa kàálẹ̀ yìí ọ̀nà méjì tí gbà jáde náà ni wájú tàbí nífùrọ̀ náà. zawalil aq èyí ọpọlọ ó ṣe bí ẹ ń kúrò fún yà ó lè jẹ́ pé látara ìdákú ọkàndákú tàbí kọmọtíṣe mọ́ lè jùnú látara pé ọpọlọ fẹ́ dàrú àwọn tàbí dídákú tún ju oorun lọ masul faraj bi ṣáwa ìfọwọ́kan abẹ́ nífọwọ́kan ìlera yàní ó ti ń ro kan ìsúnmọ́yàwó rẹ̀ tàbí àjọṣepọ̀ látara bẹ́ẹ̀ ni ọwọ́ fi wá kan bẹ́ ó ti bàlùwà lára jẹ́ abdullahi al-ibid ẹran ràkúnmí jíjẹ ọba àlùwàlá jẹ èyàn tún àlùwàlá ṣe wọn náà oorun oorun tí ó jẹ́ pé èyàn máa ń ti ń ṣe mọ́ torí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm sọ wípé alẹ́ iná wíká ọ̀sẹ̀ fàyídà náà mọ́lẹ̀ fọkàdé àtìlákàsẹ̀ ọkọ̀ mọ́kọ́ sallallahu alaihi wasallam ojú méjèèjì ó ní okùn tó dé ẹnu fùrọ̀ tí ojú ìbá àwọn ojú bá ti sùn okùn tó dé fùrọ̀ ó ti tú ẹni tí ló lè ṣẹlẹ̀ èyàn ó sùn ní ìsìn tó èjì ń ṣe ní ọmọ ìyá so but kò ní mọ̀ àwọn oríṣiríṣi nǹkan ní òsè tí ò ní mọ̀ tó yẹ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn oorun kan wà tó jẹ́ pé ẹni tí ń sùn òye rẹ̀ ìwà bí ògbéni ó ì ma gbogbo tí ń lọ kò sí tí wọ́n sọ kódà wọ́n máa sọ̀rọ̀ yóò máa dá sí eléyìí ọba àlùwàlá jẹ́ but kó ṣàlùwàlá lọ dáa jù fún láti fi ṣe kíni láti fi só padà àti láti fún fún ní nashat fún ìmú láti fún ní eh, eh, okun láti kírun eléyìí ọ̀kan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam torí ìmọ̀ díjú but ọkàn rẹ̀ ò sùn ọlọ́run fi lé ìyà sọ́tọ̀ ló fi jẹ́ pé tó bá sùn gan ìmọ̀ gba wáhàyù lójú oorun minakọsa ìsìn nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tó fi yẹ òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sílám sọ́tọ̀ àwọn kankan wà tó jẹ́ pé àwọn èèyàn máa ń rò pé bóyá ó bàlù àlá ṣùgbọ́n kò bàlù àlá bí kí kéèyàn fọwọ́ kábẹ́ tí ì ṣe wípé ó ṣáwà ní ṣáwàtàn lá kọbalù alájẹ́ mọ́sánà bí tó ti ń wẹ̀ ó ń wẹ̀wẹ̀ jẹ́nàbà ó ti ṣẹ̀mọ̀ pé àlùwàlá ó ti kọ́kọ́ ṣáájú bọ́ọ̀lù àlọ́ ò tiẹ̀ ṣáájú náà ó tiẹ̀ wọ́n á ń wẹ̀ kì í ṣe kó só kì í dẹ̀ ṣe kó tọ̀ kì í ṣe kó yàgbẹ́ ó ń wẹ̀ lọ́wọ́ ọwọ́ rẹ̀ wá kábẹ́ tí ì ṣe ṣáwàtàn eléyìí ọ̀bàlù alájẹ́ tí ì ṣe wípé ó ń ṣe é ara rẹ̀ dìde sí ìyàwó rẹ̀ ó mú ìyàwó rẹ̀ ó kìsẹ̀ ó ń gbò ṣàlùwà tí ìdẹ ṣe pé látara pókìsì ẹ̀ yìí nǹkan jáde kọ́ nǹkan kan jáde ó ní control lórí ara rẹ̀ ó ṣàlùwà látàn ni ó kìsì ìyàwó rẹ̀ tàbó dì mọ́ ó àwọn kan sọ yí pé kíkí sí obìnrin ṣóbàlù alájẹ́ ẹ̀láṣà rọ̀dàlá aná ó dá wọn lóhùn yí pé òjíṣẹ́ lọ́sọ̀lá ọ̀sọ́lám yìí máa kíìsì nígbà tó ṣàlùwàlá tán yọ́dẹ̀ lọ kírun ó tún sọ́ńbọ̀ mi wípé tó bá ti ṣàlùwàlá tán yóò kíìsì gbogbo àwọn ìyàwó rẹ̀ yóò wá jáde láti lọ kírun kì í dẹ̀ ṣe pé yóò tún àlùwàlá ṣe egbò èèyàn ṣàlùwàlá tán ó wá fara pa ẹ̀jẹ̀ ń já yóò bàlùwàlá jẹ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ ó wọ́pọ̀ táwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n fara pa lójú ogun tẹ́jẹ́ ó máa ṣàn wọ́n dẹ̀ wà nínú àlùwàlá wọn kò sí tí ó bá wọn jẹ́ wọ́n máa fi kí èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ ni àti kísà sábẹ́ni tí ìgbà tí ń wí àwọn mùsùlùmí àkọ́kọ́ ogun ṣẹlẹ̀ wọ́n pa èèyàn ẹnìkan ó wá mú ọkọ̀ dání ó ń tírèsì láti fi ṣe òjíṣẹ́ náà sàlám ní ṣùtà àwọn méjì wọ́n take decision ìwọ ṣọ́ọ̀jì ṣẹ́násà àdẹ́sàn dìgbà báyìí tọ́ ọ bá ti fẹ́ sùn kó jí èmi kémi náà gbọ́wọ́ kẹfẹ́rí yẹn ń ṣọ̀wọ́n gbàtọ́ jíṣẹ́ náà sáà sílá ń dùbúlẹ̀ sàábẹ́ dìde òun yẹn náà fìlàǹtì ẹ̀ ọ̀n ka sọ́tẹ̀ káf kẹfẹ́rí yẹn gọ́ sẹ́gbẹ̀ kan ọ̀ ta nǹkan máa ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ó ń wò pé ṣé kó wọn jáàmù ni àbí òun kó wọn ṣe ọ̀ṣà ọ̀ ń lọ ọ̀ ń bárùn rẹ̀ lọ bọ̀tẹ̀jẹ̀ yẹn ti débi pé tí ò bá járun òun lè tán ikú lè ṣẹlẹ̀ kìí ṣèyàn ní tí ń disturb ẹ̀ tóun bá kú kí ẹni tó sún ọ̀wá mọ̀ fi ẹ̀mí òjíṣẹ́ lọ́sà islam sínú ewu ìgbà yẹn ló ṣe wá jí sáadé kejì sáadé yẹn wá pariwo subhanallah látara ń torí nínú àgbàrá ẹ̀jẹ̀ tí ń sàn subhanallah tíyẹn gbọ́ ni kẹfẹ́rí yẹn lẹ́rú bá ló fèrègè ni wọ́n fi mọ̀ pé òun ló ṣe ọṣẹ òjíṣẹ́ náà sálàmù ọ̀dẹ sọ wípé àlùwàlá rẹ ti bàjẹ́ o tírú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ń jọ́ mi o ó tán àlùwàlá ṣe ni o mọ́ kírun mọ́ o kọ́dẹ̀ dìlé ọ̀rọ̀ yẹn fúngbà yẹn láyé jùsù kò wà torí tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ tó jẹ́ pé yẹ kí a mú òfin yọ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òjíṣẹ́ náà sàrà mú mu wa. Allah subhanahu gbogbo ẹ ṣíṣe jù rẹ̀ kò sọ kalẹ̀ wípé tí ẹ bá ti nǹkan ẹ bá ti wà lógun ń ṣe nǹkan kan o ti bẹ̀rẹ̀ sí yọ so tẹ́nibọ̀dì bá fẹ́ sọ wípé a ah, ọ̀yún bá àlùwàlá jẹ́ yàtọ̀ sí ẹ̀jẹ̀ haid àti ẹ̀jẹ̀ bímọ àti ẹ̀jẹ̀ istihada a yóò sọnù bí tí ó bá ti mú wa torí Allah subhanahu wa ta'ala ó ti yẹn wá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kó ṣe àlàyé gbogbo àwọn nǹkan náà fún wa. yeke na ebi tí ì ṣe pé èébì bó ṣe lè wù kó kéré tó bó ṣe lè wù kó pọ̀ tó ìbá kéré ìbá pọ̀ kìí ṣe tí ó jẹ́ ọ̀ràn yẹn léyàn lérí láti tún àlùwàlá ṣe àṣàkófẹ́ hadef kí a máa ṣe ṣé àlùwàlá mi ó wà nú àlùwàlà ó nípìlẹ̀ eléyìí ẹ̀kín ni àrídájú lélẹ̀ <coughs> ntí ó ìyàdínkùnmọ́lá ọ̀ṣọ́ba alákùn ntí ó ti àrídájú ìdánù àrídájú míì tó fẹsẹ̀ múlẹ̀ ah mo ti so ó ti ti àrídájú yẹn ó ti ti dànù ah mọ̀tọ́lẹ̀ kan ó ti ti àrídájú yẹn nǹkan jáde lára mi lẹ́ẹ̀kan mọ́ lọ tábà ó ti ṣe kí ni ó ti ti àrídájú ìdánù ṣùgbọ́n èméjì àbí mo so àbí mi so kò so ní ń jẹ́ báwọn àfi tó bá tó bá wà sàtì náà ẹni tó jẹ́ wípé ọmọ ní tasalsul ọ jẹ́ pé mọ̀ní ń máa ń sábà jáde ó ti pẹ́ ní àpọ́n. débi wípé kò dẹ̀ tí ì ṣègbéyàwó kò róye ńgbà mí si ó lè má jẹ́ pé kò róye ó ti róye tàbí ó lè jẹni tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ìyàwó nígbà mí pé <laughs> Yorùbá ní aṣọ tuntun yìí máa ni ṣe ní tòdétòdé so <laughs> ni so. kọ́mọ́tì ara rẹ̀ ń ara rẹ̀ ó ọṣẹ ọṣẹ ń ẹ̀hẹ́n ọṣẹ ń boot lọ ara rẹ̀ ń boot so irú nǹkan báyìí kan tó kó tó ara rẹ̀ ó ti tutù irú èèyàn báyìí tó bá ti ń kúrò pé nǹkan ti ń ṣe bẹ́ẹ̀ ń tutù lára òun kó tètè lọ́ọ́ máa chẹ́kẹ̀ kó chẹ́kẹ̀ but kò túmọ̀ sí pé ọwọ́ gbígbúrò lásán ọba àlùwàlà rẹ̀ jẹ́ ńgbà tí ọba tí ní yẹ̀kín wípé nǹkan yẹn ó ti ṣẹlẹ̀ ó ṣàlùwàlà tán ìgbà tó wá ṣàlùwàlà tán bóyá ló wá gẹrun tàbí ń bò ṣàlùwàlà tán ìgbà yẹn ló gé èékánná kọ́ á máa wòye pé ah ǹjẹ́ kò ní nídìí kó òun tún àlùwàlà yìí ṣe tàbí ó ṣe àlùwàlà pẹ̀lú hof pẹ̀lú bàtà tàbí socks tàbí hof ọwọ́ abọ́ gbàtọ́ abọ́ kọ́ áfíìl pé rárá àlọ́ alóhùn ti bàjẹ́ rárá jẹ́ nà àwọn nǹkan tí a ní kí ara mú wá ní àlàyé lórí iṣu àlùwàlá ni tá a ti mú ọ̀gọ̀rọ̀ wá tí mo mọ̀ pé ó dìgbà tí ìbéèrè bá ń jẹyẹ lórí ẹ̀ ká tó Allah subhanahu wa ta'ala kọ́mọ́sà tún asọ́nà kó fọ̀ wá mọ́ kó fọ bá ń ṣe ń gbìyàn à ń bẹ̀ pé kó fọ ara wa mọ́ kó fọ ọkàn wa mọ́ náà bẹ́ẹ̀ kó dẹ́ kàwá kún àwọn tó ṣe àfọ̀mọ́ fún ní gbangba ọjọ́ ìgbìndà kíámù. Now, now. Jazakumullahu khairan sa. Kuma ku je kan yi kasa. Na'am. Abu Mutmainna ẹlọ́kan ní ìdúmáìkì o àwọn ta níbẹ̀rẹ̀ kánà one two three uh, mm, four okay five. six seven no seven eight nine. Assalamu alaikum wa rahmatullah. Alhamdulilayi barakat mahfurat. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Mo fẹ́ mọ irú situation tó lè warrant kí wọ́n máa lè ṣàlùwàlà. Because àtìgbà ilé tí ń sọ ní last week mo ti ń eh, eh. ronú sí pé eh. situation ni ọmọ rà tí ò ní ṣe tayamọ̀ tí ò ti ní ṣe iye tó lómi ìyẹn lè máa rò. Bẹ́ẹ̀ni ó ṣẹlẹ̀ sí àwọn sàbẹ̀ ni tí ó bá ṣẹlẹ̀ sí wọn àní mọ̀ pé ó ṣẹlẹ̀ jẹ́ kí n fọ́ ní instance àwọn ọmọ ìyá wà ní situation kan situation halahilo wọn ò lè àti ṣàlùwàlá ò pọ́síbù torí wípé ọwọ́ bà wọ́n ọwọ́ àwọn ọ̀tá ọyá nǹkan ti dàrú tẹ̀ ẹ́ mọ́mù gan ọ̀rọ̀ ọ̀hún ṣó ti yé báyìí nísìnyí ok wọ́n ti wá wà ní situation tó jẹ́ wípé wọn ó ṣe kọ́sùrù sọ́láàt wọn ó dìrùn kù òpó mẹ́rin náà wọn ó mú wá but wọn ò ní mú àrkánù ọ̀run wá torí kọ́sùrù tá a bá sọ pé kọ́sùrù sọ́láàt ìdírùn kù ọ̀gọ̀rọ̀ máa ń wò wípé bọ́yá ìsọ òpó mẹ́rin ìdòpó méjì nìkan ni làá ẹni tí dàrúdàpọ̀ ṣẹlẹ̀ lágbègbè rẹ̀ àti kírun bá a ṣe kírun normally kò possible torí tó bá ní kóun ó ṣèyùn ẹ̀mí rẹ̀ ní fi ń wéwu ní wá ń sá lọ bẹ́ẹ̀ gbogbo bí bá ṣe ń sá lọ bẹ́ẹ̀ yẹn bí ṣe pé orí ni ó tẹ̀balẹ̀ díẹ̀ sí tí ó fi jẹ́ rùkù èyí tó bá tún lọlẹ̀ díẹ̀ sí ó fi ṣe ṣẹ́jẹ́ dání ó gbọ́dọ̀ mú ìrún wá bóò ló ṣe fẹ́ ṣe tẹ̀ mọ́mú situation báyìí fàáhìn kọ́lọ́ má jẹ́ ká ẹ́ kó ṣẹlẹ̀ sí wa nǹkan kan bọ̀ ẹni tó bá tẹ́sítì rẹ̀ rí <laughs> tẹ́gbẹ́ àwọn èèyàn ti ju gbogbo nǹkan bí irú ngbà tí air force kìíní fi ṣẹlẹ̀ mo mo kàn délé ni àwọn gbogbo àwọn ará àdúgbò móríta àdúgbò dáa kí ló ń ṣẹlẹ̀ wọ́n láwọn èèyàn ti lọ sí ibì kan mọ́ ní àwọn òrìngbà táwọn ẹ fáwọn permission ni làwọn ará tilẹ̀kùn mọ́nú lé ń bí nǹkan gbogbo àwọn ará àdúgbò ti sá lọ kó kò sẹ́ni bọ́dì ládùúgbò mọ́ so irú circumstances báyìí àsìkò òun dẹ̀ tó kì í ṣe skills wọ́n gbọ́dọ̀ mú wọn wá wọ́n gbọ́dọ̀ mú wọn wá so irú similar thing báyìí lè ṣẹlẹ̀. ẹlẹ́nkejì fẹ́ bèrè pé kí ni ìdájọ́ Islam lórí rapist. rapist Rapist. case ok i expatiate ẹ̀ nígbà tá a máa ń treat issue marriage tá a fẹ́ tá a fẹ́ eh, raping. asalaamu alaykum rahmatulah. akọ sọlá ntọ. ìsàkùlá xayọ. one two. ọjọ́ juma. na tí ọba wa tí ọba wa junub. bẹ́ẹ̀ni. gúúsù mélòó ló máa wẹ̀. méjì. méjì. na yóò jẹ yóò wẹ̀ mọ̀ngọ́sálà wọ̀ tẹ́sálà yóò wẹ̀ juma yóò wẹ̀ tí. naam òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀. sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá wẹ gúúsùlò tán bẹ́ẹ̀ ó máa lọ kírun bẹ́ẹ̀ adẹ̀gbọ́ yí pé tó bá wẹ gúúsùlò júnúbù tán na yóò lọ kírun ó sọ bẹ́ẹ̀ agbẹ́gbẹ́ tó bá wẹ gúúsùlò juma yóò gbọ́dọ̀ ṣàlọ́lá ó lọ kírun ṣé kọ́sdán èèyàn lè kọ́kọ́ wẹ gúúsùlò juma tó wẹ gúúsùlò janaba kó wá lọ kírun bẹ́ẹ̀. ada asan ada asan torí kọ́kọ́ wẹ juma náà tó jẹ́ wájìbì lé lórí fúnjọ́ yẹn bìdúni kìí ṣe gọ́sùlà tó jẹ́ pé sábàbù rẹ̀ hadath ni kọ́ṣẹ́ wa wẹ̀ tí jẹ́nàbà kọ́ wa lọ mu yes ọlọ́sì. salamu alaykum wa rahmatulah. ìbéèrè tèmi ni pé kí ni àti islam kọ sí bóyá kó ń mú olè ládùúgbò sódà olè tí wọ́n wá mú yẹn káwọn lálọ́ tó wà ládùúgbò wá parapọ̀ kó wá sọ pé kí wọ́n yanjú ẹ̀ kílẹ̀ tó mọ́. tí wọ́n bá yanjú ẹ̀ wọ́n yanjú àwọn náà gbogbo wọn pátá tí wọ́n bá yanjú ẹ̀ wọ́n yanjú àwọn náà torí wípé kí ni ẹ̀tọ́ àyanjú ẹ̀ nì kò sí lọ́wọ́ individual ọwọ́ okam lọ́wọ́ àwọn aṣòfin lọ́wọ́ tí wọn bá wá yanjú ẹ̀ tí wọ́n bá gbà láàyè o àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ yẹn but mímú yẹn wọ́n gbọ́dọ̀ mú ìkejì ni wípé ṣé ó dá kí mùsùlùmí máa wà nínú òkùnkùn bóyá kí ọ̀pá náà kó máa sùn nínú òkùnkùn. ká tó sùn wọn ní ká náà ìkẹta ni wípé bíbẹ̀rẹ̀ inú Islam bóyá ká fẹ́ kíyàn sódà ká wá bẹ̀rẹ̀ díẹ̀. ká tẹ̀ náà Islam of us kì í ṣe kíkí Islam. sọ́wọ́n ọlọ́kùnrin. náà. náà tí èèyàn bá pa orí tán bẹ́ẹ̀ èèyàn wá pa bí etí náà ṣé èèyàn lè fọwọ́ sí di ọrùn. láà kò sí níbẹ̀. ọrùn ọrùn fífọ̀ tàbí pípa kò sí nínú òfin ẹ̀sìn Islam lórí àlọ́lá kò sí lára ẹni tó jíṣẹ́ lọ́sàn àti láti kọ́ nínú àlọ́lá. bákan náà nípa kọ́sùrù sàn. náà kọ́sùrù tèwo ń bẹ̀. ti ìrìn àjò. ok. bóyá èèyàn ń ṣiṣẹ́ ní Ìbàdàn èèyàn ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ èèyàn wá ń gbé ní Ìbàdàn. ok. so ṣe ọmọ wa wá ń ní báyá bí jẹ́bẹ̀ta ọ̀sẹ̀sẹ̀ ṣe alìkáyàn sí kọ́sùn èyàn ní èkó wọ́n wá ń gbé níbàdàn báyá ìmọ̀ ń lọ ní jẹ́bẹ̀ta ti changes èkó tó wá kí ni tó wá ṣe lẹ́kọ̀ọ́ ọkàn wá ṣiṣẹ́ one or two kó dẹ̀ padà síbàdàn ah, irú iṣẹ́ wo ló ń ṣe eh, furniture or contractor ọkàn wa ṣiṣẹ́ ní èkó briefly kó padà sí ìbàdàn ni. ẹ eh, kò dẹ̀ máa tán tó lè tẹ̀kẹ̀. akọ́sùn lẹ́kì. lórí kọ́sùn náà sà. torí kò tí ì sẹ́tù. bẹ́ẹ̀ni lórí kọ́sùn náà sà. so èèyàn lè tí èèyàn bá sàlùwà lọ́wọ́ tí ìmáàmù kírun lọ́wọ́ ọwọ́ afẹ́ ọwọ́ abá méjì nínú ẹ̀ ṣé yóò kí méjì lásán ni àbí yóò tún. yóò tún pé tó bá ti bá nínú òrùn àwọn onílé tó tẹ̀lé wọn tó bá ti bá nínú òrùn wọn yóò kí pé. Assalamualaikum. Wàlékùn sẹ́lá ǹtọ́lá. Ìbéèrè mi ni tí ká ní èèyàn kú bí àgbàlagbà okùn sùn. Ok, kọ́lá ń bu lọ́rọ̀ ẹ̀mí wá ń ti dáadáa. Àwọn tí ó wá nẹ́tọ̀ láti lọ sin ẹni ìgbà kan wá débẹ̀. Kí wọ́n lẹ́tọ̀ láti ṣe kí ni? tó ń nẹ́tọ̀ bí àwọn ọmọ tó ń nẹ́tọ̀ láti lọ sin ẹni tó kú. náà mùsùlùmí gbogbo mùsùlùmí ni wọ́n lẹ́ni agbọ́dọ̀ lọ sí. ní bí àwọn tó. tó kàn gbàgbà. bẹ́ẹ̀ ni pé ìgbà tí àwọn tẹ́niyẹn náà lè pè dání bí tó lè ṣe bóyá tó bá ti sin ẹniyẹn tán tó lè ṣàdúrà fún un ní èyí tó jẹ́ súnà tí wọ́n ní sọ́ọ̀dì nǹkan mímọ́ lọ́wọ́ wọn ò wá ráyè ní táìmù yẹn. bẹ́ẹ̀ bóyá tó bá wá sí tán bóyá àwọn àfáà kings làwọn sí pé tí tó bá di bí ẹni ẹ lè fi bóyá bí ọjọ́ kẹta pé bóyá ọjọ́ kẹta làwọn ènìyàn ráyè ọ ọ̀sẹ̀ tó tẹ̀lé. àwọn wo ni wọ́n ráyè ọjọ́ kẹta. bí àwọn tó lè ṣàdúrà fún òun ni mo ní kí n béèrè. náà baraka. ẹlẹ́kejì. náà. ẹlẹ́kejì ni first time tí mo kọ́ wá sí bíbà mo rí àwọn èèyàn tó dá irun gbọ́n. bẹ́ẹ̀ mo wá béèrè mo ń rò pé ah, ẹni tí mo rí yìí kò lè ti dàgbà dé ibi irùngbọ̀n yìí pé ó dà ìpọ́n dá ẹ̀yìn mo wá béèrè lọ́wọ́ ẹni tàjọ wá pé ẹni tó dá irùngbọ̀n yìí pé ṣé súnà ni kí wọ́n dá irùngbọ̀n ó wà nìyẹn pé ó lóun. súnà ni pé ká dá ewu ewu mùsùlùmí yìí wà ṣàpàlà kó kàn funfun bẹ́ẹ̀ ewu mùsùlùmí a gbọ́dọ̀ a gbọ́dọ̀ dáì rẹ̀ ní kò gbọ́dọ̀ jẹ́ black a dáì rẹ̀ pẹ̀lú hìnà pẹ̀lú lálì láti fi mọ̀ pé ewu elé ewu ti mùsùlùmí ni tí ó fi yàtọ̀ sí ewu àwọn tí ì ṣe ewu mùsùlùmí kò ní jẹ́ sapala eh, ewu súnà lélẹ̀ ewu tó fi jọ tòjíṣẹ́ náà sallallahu alaihi náà nípa ti òkú tí òkú bá ti téèyàn bá ti jáde láyé ntọ́pọn dandan léwa lórí ni pé ká tèsè ṣe alápáǹtètè bá ṣe lè bo àṣírí rẹ̀ torí tí máa ń ti ń pẹ́ jù níta àfẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ bá a ṣe dùnmọ́lá wà yìí tí èèyàn bá ti jáde láyé tó yẹ pé gbà tó jáde òun la ṣètò àti wẹ̀ ẹ́ bí ìgbà tá à ń wẹ ọmọ òpóǹlò ló máa ń sábà rí kò ní nira ọrùn á soft ẹsẹ̀ á soft ara á soft dada tó bá ti ń pẹ́ a máa gan a fẹ́ máa rùn nítorí náà láti tètè bọ àṣírí wọ́n fẹ́ ká tètè ṣe ètò rẹ̀ pápápá gbogbo àwọn ibi tó jẹ́ ìhòòhò fún un tá a gbọ́dọ̀ rí nígbà tó wà láyé nígbà tí ò sí láyé gan-an náà a lẹ́tọ̀ọ́ sí rírí ẹ̀ tó ń túmọ̀ sí pé obìnrin tí ì ṣe ìyàwó wa tí ì ṣe àwọn tí a lẹ́tọ̀ọ́ sí àwọn ọ̀wọ́ bí tí a lè rí lára wọn òun náà ni ojú àtọwọ́ ló fi jẹ́ wípé tí obìnrin bá jáde láyé níbi síbì kan tó yẹ pé kò wá sáwọn tí wọ́n lè wẹ̀ báyìí kò sóbìnrin kankan ọkùnrin ni gbogbo àwọn tán wà ń bẹ̀ àwọn ọkùnrin yóò dẹ̀ lẹ́tọ̀ọ́ sí ibi méjì péré tí wọ́n wẹ̀ náà ni wọ́n wẹ̀ ojú ẹ̀ wọ́n dẹ̀ wẹ̀ ọwọ́ ẹ̀ torí bí kí wọ́n lẹ́tọ̀ọ́ sí àpọ́nlé iyì ẹ̀yẹ tọ́lọ́run bá fún un nígbà tó wà láyé òun ó ìwà fún náà ní títí so yé báyìí nísìnyí àwa wẹ̀ tán wíwẹ̀ rẹ̀ gbogbo mùsùlùmí la gbọ́dọ̀ mọ wíwẹ̀ yìí bàrà ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tán òun sunkún òun ṣe gbogbo ẹ̀ òun kójo kò chéǹjì nǹkan kan àfi tí ó bá wọ́sìn ẹ̀ so a ti gloves bọ́ a tẹnu yẹn dáadáa látara títẹnu yẹn ìgbẹ́ lè jáde ní tó bá ṣẹ́kù sínú a tábà fún tàbá tábà fún tán báyìí a wà á ṣe àlùwàlá fún bó bá ṣe rọrùn sí a kọ́kọ́ fọ ibi ìdodo ń bí láti dodo dé orúnkún dé gbogbo abẹ́ inú òde àtẹ̀gbẹ́ a fọ gbogbo ẹ̀ báyìí lẹ́ẹ̀mẹ́ta a wà ṣàlùwàlá fún tábà ti ṣàlùwàlá fún tọ́bá yẹ kóbìnrin ni a tún yẹn a bá sí mẹ́ta a wà bẹ̀rẹ̀ sí wẹ̀ látòrí apá ọ̀tún délẹ̀ apá àlàáfíà délẹ̀ wájú àtẹ̀yìn àwẹ̀ àìdá lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀márùn tàbí ẹ̀ẹ̀méje ọ̀kan nínú wíwẹ̀ yẹn a fi ọṣẹ sí àti kàìnkàìn kó lè bá a mọ́ dáadáa ọ̀kan nínú omi tá a bù sí tùwárí aládùn tí ó fi máa wùyàn súnmọ́ láti gbé a bù sí ṣó ti yé báyìí náà aṣọ ìpele àánakalẹ̀ àgbèsáàrin a wà fi bò ó díẹ̀ nínú aṣọ yẹn á já a fi dèbí ẹsẹ̀ ibi àárín àti ibi ọrùn á gbé bẹ́ẹ̀ tá ti dé itẹ́ itẹ́ mùsùlùmí níbi tí ilẹ̀ bá ti pàmìtì ẹ̀ láhàd ni kí ni túmọ̀ láhàd tá a bá gbé lọ́lẹ̀ àwa gbẹ̀wà àárín tá a gbẹ̀ yẹn la máa gbé sí a dojú ẹ̀kọ́ kíbla yóò fi ẹ̀gbẹ́ ọ̀tún yóò fi sùn ibi tó sẹ́kù ní ibi tá a gbẹ́ lọlẹ̀ yẹn ìyẹn á jẹ́ bíi pálọ̀ fún àwa da yẹ̀pẹ̀ bò kò ní nídìí wípé à ń tẹ́ yẹ̀pẹ̀ kan lẹ̀ àmì à ń tẹ́gi lẹ̀ kó à ní nídìí plank kankan because eléyìí ti tó. So ti yé báyìí briefly tá a bá ti sin tán àwọn afáàtàn bá wà bẹ̀ kí wọ́n rán wa létí nǹkan kan pé òbíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlá ńgbà tí wọ́n sin èèyàn báwọn ó pe gbogbo àwọn sàbí ó ní orí ọjọ́ báyìí ló yẹ kí gbogbo ẹ̀dá múra lẹ́dẹ̀ kò torí kọ̀sẹ́ni tí ò ní bọ̀ wá kàn ó wá ní ẹ tọrọ ìdúróṣinṣin fún ọmọ ìyá yín o. torí wọ́n ti ń bi léèrè nísìn ó bí léèrè ọba wo ló gbélé ayé sìn kí lẹ́sìn rẹ kí ló rí sọ sí arákùnrin rùn òjíṣẹ́ náà Muhammad sallallahu wa sallam ẹni tó bá ṣe ṣíríkù kò ní gidi mú Islam tí ò tẹ̀lé òfin Islam yóò jẹ̀yà inú sàárè ni ó ti kàn ẹni tí ò oko tiẹ̀ so gbogbo àwọn nǹkan yìí wọ́n ṣe àlàyé rẹ̀ fún yàn ó ti parí síbẹ̀ yẹn tó bá jẹ́ pé àwọn tí ọ̀fọ̀ ṣẹ̀ wọn ó mú wọn bákan àwọn ará àdúgbò tàbáwọn tí wọ́n wà nítòsí wọ́n lè máa ṣe ń jẹ lọ fún wọn láti fi rọ́ wọn lójú bọ̀tú wípé wọ́n wá jókòó àdúrà kan àdúrà báyìí gbogbo ìgbà tá a bá ti wà ní sùjádà lórí irun tàbí gbogbo ìgbà tá a bá ń ṣàdúà làá máa ń ṣàdúà fòkù aláàmàfírẹ́lì wàlúwàlídẹ́yà wàlúmọ̀ṣáhìnà wàlúmọ̀mìnà wàlúmọ̀mìnàt wàlúmùsùlùmínà wàlúmùsùlùmáàt aláhẹ́mínà wàlámọ́t gbogbo ibi tí wọ́n bá wà yọ káríkárí wọn kò ní ìdí pàǹtún pé àwọn kan jókòó ṣókí bó ṣe wá ni. ti irùngbọ̀n tí mo sọ irùngbọ̀n eh, ok now iná là ń sọ wípé funfun ewu tó ti funfun tó bá ti funfun ewu mùsùlùmí kì í ṣakala owó mùsùlùmí a máa fi nǹkan pa láti dáyàtọ̀ òun ni ká fi khidob ká lílà lè sí ni dáyìn eh, but kọ́ mọ̀jẹ̀ dúdú. torí bí mo ṣe rí yẹn bíbí ìbá yẹn èmi náà wà lọ ṣe kò dẹ̀ sí funfun nírun gbà sí funfun bẹ́ẹ̀ ok ó ṣàríkọ́ṣe ni. ìgbà tí wọ́n lọ sí ibi tá a ti máa ń kírun bẹ́ẹ̀ni mo ti pè yín lórí ọ̀rọ̀ yìí lórí fóònù ok but púpọ̀ nú àwọn tó ń béèrè nǹkan yẹn lọ́wọ́ mi wọ́n sí ń bẹ̀ bẹ́ẹ̀ni ọmọ ìgbà tí mo wá lọ sí gbogbo wọn sọ fún mi pé kí ni mo rí tí mo fi lọ ṣerú nǹkan báyìí kan mo mo ní mi gbọ́ pọ́n ní ọkàn jẹ́ pé kìí ṣe wúlò ṣe sí bẹ́ẹ̀ni gbogbo wọn agun bí wọ́n ṣàwọn ń dààmú mi gbogbo gbà ní ẹni tàbí bá ti kí wọ́n máa sọ pé ìwà tí mo bí ìwọ ọmọ ta kí ní. rárá kì í ṣe ìwà ọmọ ta ó jẹ̀rán àti súnmọ́ àti ṣàríkọ́ṣe òjíṣẹ́ lọ́sàlàsàlà. ìgbà tó rà san lẹ́sàn rẹ̀. ìgbà tó wá rẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ yẹn pé kí yẹn lọ fún àwọn ní àdís tó bá sọ̀rọ̀ ń pa dídá ìyẹn wọ́n wà nínú Riyadus Salihin. ìgbà tí yẹn wá lọ mú àdís yẹn wá tó wá wọ́n wá ní wípé wọ́n ní àdísì tí pé ẹni tí ó bá tí ìgbẹ́ bá ti funfun tẹ́lẹ̀ ni wọ́n lè dá irùngbọ̀n wọ́n wá ní òkè pé torí irùngbọ̀n tèmi ò tí fún kí lọ gẹ̀ kó pé wọ́n dẹ̀ sọ pé wọn ò gbọ́dọ̀ dá ẹ̀ sí dúdú irùngbọ̀n mi ṣe pọ̀jù mú lọ gẹ gbogbo ẹ̀ kúrò. má gẹ má gẹ wọ́n ṣe ẹ lọ́nà ni pé kó o gẹ yẹn àṣì ni wọ́n ṣe ẹ lọ́nà ni. ẹ mo ti gẹ ọ ẹ ti. ọlọ́run á gbé òwú padà. Assalamu alaikum sir. Wa alaikum salaam. Sir, eh, ìbéèrè mi bó mọ̀ bóyá kí n lo mic àbí kí n má lo mic sir. Ọwọ́ ẹ̀ ló wà. So, kíní ẹ̀ ó ní ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní last week níbi iṣẹ́ wa. Okay. So, eh, bọ́dà kan wá wá, bọ́dà yẹn ó wá ní pé àwọn méjì yẹn wá ń jiyàn kankan tẹ́mi wọlé. Ní ṣé ọkùnrin ó lè bá obìnrin ẹ̀ àti ìyàwó ẹ̀ ó lè bá ìyàwó ẹ̀ ó lè bá fọ pint bra ondis, ìyẹn yọkọ̀ dẹ̀nẹ̀lẹ̀ kejì ó ní pé ṣé obìnrin àbọ̀kùnrin either of the two ṣó lè bára wọn fá ìwọn abẹ́ láì di tùsà. kò sí nǹkan tìjú mbẹ bẹ́ẹ̀ ni ọkọ náà ló lè fa fún ìyàwó ẹ̀ ní fífá tí ó yanjú tí ó mọ̀ ọ́ ìyàwó náà ló dẹ̀ lè rọ̀ lọ́rùn láti fa fún ọkọ rẹ̀ torí kò sí ibi tó wà lára ọkọ tíyàwó ò lẹ́tọ̀ọ́ láti rí kò dẹ̀ sí ibi tó wà lára ìyàwó tọkọ ò lẹ́tọ̀ọ́ láti rí. Now tó máa ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ wípé ó ń bá fọ ọ́ndìs ó ń bá fọ bra ó náà ràn án lọ́wọ́ kì í ṣe tí ó wàá sọ di bí ìgbà tó yẹ pé iṣẹ́ tó gbọ́dọ̀ ṣe fóun ni bọ̀ṣọ́ ọmọ tọkùnrin bá ti ń yóò fẹ́ kò sí iṣẹ́ tí ò ní kò sí tí ò ní lè ṣe kọ́lọ́ ọmọ yọ ìfẹ́ kó láàrin láàrin. sáàrọ̀ ọ̀rọ̀ sàn. alexad. ìbéèrè mi lọ báyìí nípa àlùwàlá ni lámọ̀lọ́mọ ìṣẹ̀ àti albasọ̀ nípa àwọn ọlọ́kọ́ nípa àlùwàlá ṣé tí wọ́n máa jẹ básọ̀ tí kò ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ bá lóbi sọ nípa gáàlì kọbalọ alájẹ. what about lamel mercy. na fèrè. fèrè kó tún àlọ́ àlá ṣe bẹ́tà torí pé wọ́n sún ní náà ni. exactly right. and fèrè suya ti hausa ni fèrè fèrè na à ń pè but yorùbá ló ń pè ní fèrè fèrè. Hmm. Hmm. now sàwọn kan tó. aksantola. ìbéèrè mi ni pé a gbọ́ tí àwọn kan sọ wípé tí ọkùnrin bá tí ọkùnrin bá rí ìyàwó rẹ̀. bẹ́ẹ̀. tí ọ̀pá tìró àti tìró bá wọlé. bẹ́ẹ̀. tí wọn ò dá mẹ́ra. bẹ́ẹ̀. tọkùnrin ò dá mẹ́ra. bẹ́ẹ̀. kò ní bùkátà sí wẹ̀. a gbọ́dọ̀ wẹ̀ nípìlẹ̀ nu bọ̀dà kíran òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ní ìdá tẹ́kẹ̀lẹ̀ kìtẹ́nẹ́ẹ̀lì ibi tá a dá méjèèjì tó bá ti kanra wọn tó ń túmọ̀ sí pé obìnrin gan gbọ́dọ̀ dábẹ́ òní ìdátọ́kọ̀lù kìtẹ̀ẹ́nán fọkàndé wájàbá lọ́gọ́sọ̀ tí ibi tá a dá méjì bá ti kanra wọn ìwẹ̀ wíwẹ̀ ti dọ̀rọ̀ àyàn wọ́n dámíra o tàbí wọ́n dámíra so other one. ìbéèrè ẹlẹ́nkejì afáì tí ó sọ àkọ́kọ́ iná ló sọ tẹ́lẹ̀ nkejì kódà ìkejì wọ́n dì ń dì ń sọ pẹ̀lú gboyà pé àwọn ti gbowó abá yín pé ká fá ọmọbìnrin ọmọbìnrin wa pé kò lẹ́tọ̀. Ah, rárá ẹ̀tọ́ ẹ̀tọ́ wà fún. pé a ní bùkátà láti. rárá ètò fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ ni wípé bá a ṣe fà tọkùnrin láàlá ṣe fà tiwọn náà mọ́tàbù kan nìyẹn nínú àwọn afáwà nínú àwọn afá sọ pé kò ní ìdíkí afá but ọ̀gọ̀rọ̀ àwọn afá sọ pé rárá bá ṣe fá ọmọ tuntun bẹ́ẹ̀ náà ni a fà tọmọbìnrin náà torí fàmí tó anula adha òjíṣẹ́ lọ́sà àṣàlám sọ ẹ mú ẹ̀gbìn kúrò lórí rẹ̀ kò dẹ̀ yọ ọmọbìnrin tá a ṣe ẹ̀bí kò yọ ọ́ lẹ̀ torí pé nǹkan tẹ́ni yẹn ń dúró lé lórí. máwùlẹ̀ bí máwùlẹ̀ bí gbogbo ọ̀rẹ́ náà ó yẹ. ẹ̀sàkùnlá. àwọn tó fi tó bá kùn lọ́kẹ́. Na. Awara ará ọgbà máìkì ni. ọ̀hún àlekún wà á rẹ́kún yẹn ọmọ náà ni mo fi ní ká má <laughs> ah, ẹni tó Mawule. ẹ̀ máwùlẹ̀ fọ́nmá ah, àti ṣàlàyé máwùlẹ̀ tí eh, eh. mi bá wà. ìbéèrè mi wà ok inshallah. <laughs> lórí ọ̀rọ̀ tí ẹ sọ fún wa ní last week Na, lórí omi tá fi ń ṣe àlùwàlá mẹ́ẹ̀ká bẹ́ẹ̀ni ká má kọjá àlà pẹ̀lú rẹ̀ òjíṣẹ́ náà sílá sílá ń sọ pé nígbẹ̀yìn ayé àwọn èèyàn máa kọjá àlà níbi omi tí wọ́n fi ń ṣe ìbádà àti níbi àdúrà ṣíṣe nínú bídáà àdádálẹ̀ burúkú tí ó ní ó nígbẹ̀yìn ayé ni àwọn èèyàn bá gbé bọ́kẹ̀tì kan tí wọ́n fi ń ṣàlùwàlà tó ń fi ẹ̀kún àgé kan ṣàlùwàlà àwọn ọ̀tẹ̀ sọ́wọ́ ẹ̀jẹ̀ ọ̀sùlá àti kọjá àlà. Ah. ṣé kí ni ìyàtọ̀ tí ń bẹnu ká fọwọ́ wọn tó tá a bá fọwọ́ wọn o kò yẹ ah. kún módù tí wọ́n agolo tí wọ́n gbé wà o ah. èwo wá ní ìyàtọ̀ èwo ní. ṣé ti ti wíwẹ̀. fún wíwẹ̀ bẹ́ẹ̀ ni. fún ti wíwẹ̀ kọ́ máa níwọ̀nba kì í ṣe pé kó máa kọ́nẹ́sẹ̀sì pé kó máa ṣàn bí àgbàrá kó máa níwọ̀nba ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. jazakallah khairan afa àdìwá sọ anabi sallallahu alaihi wasallam ó ní nígbà tí ó ní kí wọ́n gbé omi wá pé kẹ́nìkan sàlùwàlà ó ń tọ́ ń bẹ̀rẹ̀ àlùwàlà tẹ̀nà anabi ní rárá pé mùsùlùmí pé àìbẹ̀rẹ̀ àlùwàlà tẹ̀nà pé wọ́n gbé omi wá pé ẹni tó gbómi wá bóyá òun lọ́wọ́n kìí ṣe ẹni tó fẹ́ fi sàlùwàlà nígbà tẹ́mi sọ wípé

ti bàbá Albani rahimahullah pé anabi sallallahu alayhi wa sallam ó ń kírun níjọ́ kan ah. ó ti wá ń líìdì àwọn èèyàn lọ lórí ìrun ó wá rántí pé òun ní jẹ́nàbà lára anabi wa ṣe wáyé gbogbo wa dúró anabi wa lọ ọlọ́wẹ̀ ọwá padà wá kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ọwá kọ̀ntínú níbi tó bá dé ọwá ń kọ̀ntínú my question is this ọ̀sẹ̀lẹ̀ now ọ̀sẹ̀lẹ̀ lóòótọ́. alhamdulilah. na nasu ni ọ̀sẹ̀lẹ̀. na sahih. alhamdulilah. ok na. na na is it applicable to us. ah tí o bá applicable ta ni wọ́n ní ká tẹ̀lé. sallallahu alayhi wa sallam. Allahu akbar. Nah. Number two. Ẹ ń sọ nípa pé ẹran jíjẹ nǹkan bá sè lórí iná. Bẹ́ẹ̀ni, tá a bá ṣe àlùwàlá látara jíjẹ rẹ̀ ló bẹ́tà, but kì í sọ̀rọ̀ yẹn. Ok, mo wá ṣàlùwàlá nísìnyí. Ìyàwó mi wá sun oúnjẹ lórí iná. Bẹ́ẹ̀ni ó kùkù ẹ̀ mo wá mú mo wá jẹ́ ṣé kí n lọ lè ṣàlùwàlá ni àbí kí n mọ́ ṣàlùwàlá kí n kírun bẹ́ẹ̀. kì í sọ̀rọ̀ yẹn tó o bá ṣàlùwàlá mustahab ni sunan. nọmba tírì sà ìrun jímọ̀ ti bẹ̀rẹ̀ kútúbà èèyàn wá sọ̀rọ̀ àdìsí ànábì wa Muhammad tó ní pé ńgbà tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kútúbà ó lẹ́ni tó bá sọ̀rọ̀ ṣé ọkàdé lága lága na wàmà laga fẹlẹ̀ jùmọ̀ àlẹ́ ṣé àní jímọ̀ ni kò ní ládàá jímọ̀ bọ̀ tí ó kì í. Allahu akbar jazakallahu khairan. asalaamualeykum. nígbà tẹ́ ń sálàyé lẹ́ẹ̀kan fún wa. ìgbà tẹ́ ń sálàyé àlùwàlà fún wa lẹ́ẹ̀kan. ìgbà tẹ́ ń sálàyé àlùwàlà lẹ́ẹ̀kan. ẹni pé téèyàn bá gbòò ó máa pán lùwàlà sí i. ìyẹn ìsèbáàbà kì ṣe ọ̀ràn yẹn ẹni tó bá wẹ̀ òkú ẹni yọ wẹ̀ jẹ́nàbà kọ́ wẹ̀ ó gbọ́dọ̀ wẹ̀ bẹ́ẹ̀ ni kìí ṣọ̀nà yẹn náà naam ẹlẹ́ẹ̀kejì naam ok ẹ ti dáhùn yẹn bọ́ọ̀lì bọ́ọ̀lì ṣé yẹn bá jẹ́. almasatu naramla masatu ẹ nafsu ṣe. <laughs> نعم، السلام عليكم. jaaji waaleykum salaam dala. jazakumullahu khairan. Hmm. Ah, ìkọ́nà àwọn يعني، ni ó ń fọ̀rọ̀ ní mọ́ṣáláṣí tí mo bá wọn lórí ẹ̀. ni pé tí èèyàn bá wọ mọ́ṣáláṣí tí wọ́n ti gbé òun dúró tí sáfù aláwọ̀kọ́ tó ti kú. ẹni nǹkan ẹni nǹkan wá dá ọ mọ́ṣáláṣí. ipe kò gbọ́dọ̀ dádúró lẹ́yìn láti bẹ̀rẹ̀ sáfù tuntun ní wípé àtúnṣe kan tó ń sọ tó pọ̀ fún yín náà. bẹ́ẹ̀ ni tafsil wà tó bá jẹ́ wípé ó lè rápálá wọlé síwájú yẹn torí bí wọ́n ṣe máa ń tò sáfún ní àwọn mọ́ṣáláṣí mi wọ́n máa ń wọ́n barakallahu wọ́n máa ń fọlá jẹyọ̀ pẹ̀lú ẹ̀ ni tó bá rápálá sí wọn láàrin torí bí dúró sí kò wá ṣèyẹn kò ní ìrun ṣùgbọ́n kò sí bó ṣe lè ṣe sáfù yìí ti kún la yukallifu Allahu nafsan illa wus'aha àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n sọnù kọ́ntọ́rọ̀tù dáwà sọ́tù sọ́láfíyà sheikh islam ibn taymiya muhammad nasiruddin al-albani sheikh na abu nasirullah sheikh abdulaziz bin baz sheikh salih ibn usaimin rahimahumullah rahmatan la yukallifu Allahu nafsan illa usaha so. kí ni wọ́n ní kó ṣe àwọn àfáàdé kàkàlẹ̀ ayákùnrin. kí ni kó ṣe ó ní òun. ó ní òun. ó ní òun. àwọn àfáàtì option méjì pẹ̀lú ní. bẹ́ẹ̀ni. ìmọ̀ kó rápálápọ̀lọ́ dúró sí ẹ̀gbẹ́ ìmáàmù ẹgbẹ́ ọ̀tún yìí. Ah, ó kí wọ́n jẹ́ àárẹ̀ kí wọ́n jẹ́ àárẹ̀ fatwa yìí. ok. Uh, fatawa uh, islamiyya english translation ọ̀rọ̀ kan wá wọ́n dẹ̀ ká wọ́n ní àdínkù dúró ọ̀ǹtí tẹ́lẹ̀ kan tó bá ṣe àlàtó tó bá wá bá ń bẹ̀ wípé mú láti dúró kan àti ó wá takùlà ká máa ń gbà wípé nígbà tí máa dé lórí ní pé tí àfitọ́ bá sọ báyìí aláti wo kí ni àwọn àfáà yòókù kí ni wọ́n dúró lórí Eh, àmọ́ àwọn àfa àwọn tí mò ń ṣàlàyé eh, wọ́n ń lo traffic ni ṣọ́ọ̀tì kan nǹkan tó kàtọ́ rí wọn tí mo tẹ̀ fọwọ́ bóyá ṣáwọn àfa mi làtọ́ ní o Islam ẹ̀sà ẹ̀ka Iwamani. mọ̀ ni kìí ṣe ń ta kaba gbígbà tá ń ka journals tàbá ń ka newspaper rárá ìtaṣe ni wípé àwọn àdílà yìí èwo ló fẹsẹ̀ múlẹ̀ jù bó o láṣẹ reconcile kí lẹ̀rí tó dúró lé lórí kí ni máàna ẹ̀rí yẹn èyí ló pàtàkì títọ́ lè bẹ̀rẹ̀ ilé mọ́ wà ká islam yìí ṣe ń táàmà kà nínú newspaper wípé torí pé mo ti ka eléyìí nínú newspaper bó ṣe nínú rárá á wá ìmọ̀ rẹ̀ ní kọ́lọ́mọ́sà fún anima. ẹ ṣọ́ra nípa àwọn ọkọ̀ tí ó ba àlùwàlá jẹ́ kọ́nà àwọn ọmọ kọ́nà àwọn àfa wa níjókòó iná wọ́n sọ rí nígbà tí ẹ̀ sára ń pé iṣó ìyẹn lè mú mọ́ra korokoro. so ó ṣe jù sí. bẹ́ẹ̀ni <laughs> tọ́lá àti látara mímú mára yẹn kò ní ba rúkúnù yẹn jẹ́ látara pé múso mára ọwọ́ ń ṣe báyìí sọ́mọ pé tàbí ó bẹ̀rẹ̀ sí ṣe báyìí ó ti di wàhálà sódìé but ọmú máa ní mú máa tọ́jọ́ yìí pé kò bá kò affect rúkúnù kankan kò dẹ̀ fún ní inconvenience tí ó jẹ́ pé kò ní concentrate lórí ìrun. wàlúkù sílàǹtò. sàlámù alaykum. wàlúkù sílàǹtò. inṣàlá ìgbàsẹ̀ ìṣàlàyé lẹ́ẹ̀kan pé sọ́kọ àti àwọ̀ bá bẹ́ẹ̀ni inṣàlá pé ẹni yóò lọ ṣàlùwàlá ṣé ó máa wẹ̀ ni àbí yóò ṣàlùwàlá. tó bá rí i pé àti kò rọ̀ ń lọ́rùn but òun tí ẹ ilé ṣègbìyànjú ti àlọ́ aláyìn kó ṣàlọ́ àlá kó padà. ṣé àwọn yẹn ṣé tó fẹ́ sùn àbí ó fẹ́ continue ó fẹ́ continue kó ṣàlọ́ àlá kó continue. ṣé ó wà applicable sáwọn méjèèjì àbẹ́rẹ́. rárá òun ò nọra. nígbà bá ṣàlọ́ àlá tán a lè cream lẹ́yìn àlọ́ àlá lábá rọ̀ cream. ṣé o ti ṣàlọ́ àlá tán ó lè cream lásán tí wọ́n lò ah, tì. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيت الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد